ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé thank God is Friday mo ti já yín sí orin ẹlẹ́kọ̀ọ́ orin ìyá mi ẹlẹ́kọ̀ọ́ why you carry carry fire fire for your head wọ́n tẹ́ bá gbéná sórí kẹ́ṣe kí ni kẹ́ máa rú lẹ̀ díẹ̀díẹ̀ má lọ ṣe kí ni má tún lọ rò mí pin ẹ ti mọ̀ pé orin yẹn àwọn arónípin ló bá wí má bá wọn wà ní àwọn ẹ̀dá tó máa ròyàn kú torí pé o ò mọ̀la ẹni tó dé ẹni tó dé báyìí òun la rí àmọ́ tẹni tó ń bọ̀. mo dẹ̀ lérò pé ẹ tún nífẹ̀ẹ́ sí orin dagri bẹ́ẹ̀ ni a fi ń ṣe ìrántí dagri ni mo lẹ́nu bí pọ̀npọ̀npọ̀npọ̀npọ̀ iná tó àyíkẹ́ ah, lẹ́nu dákọ̀ ẹ̀sìn ọkọ mọ́ ẹ wọn tó ṣá blẹ́blẹ́ tó ṣá pọ́fà á sọ̀rọ̀ fetefete bẹ́ẹ̀ ni ẹni tí mo pé lórí Orísun náà gbogbo yín tèmi nílé ètò ṣì ń tẹ̀síwájú Miliki Express lẹ́tọ̀ àmọ́ ní báyìí <laughs> Orísun Estate Orísun what Orísun Estate ṣó ti di onílé ara rẹ̀ o ti mọ̀ pé Àyìnkẹ́ ń gbogbo ìgbà ni mo máa ń ṣí yín létí màá ṣí yín létí màá ṣí yín lójú ara <laughs> màá tún ṣí yín lójú ẹ̀mí pé ókè kẹ́ ẹ lọ wò ó wá yá Orísun Estate láti lọ wò ó dé báyìí ṣé o ti di onílé ara rẹ̀ ìwọ náà ti mọ̀ pé lórí Orísun wa yìí a máa ń fẹyín fún kọrin gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àfẹ́yìn fún wàhálà àfẹ́yìn fún stress rárá àdètú fẹ́ kẹ́ ṣe kí ni afẹ́kẹ́ tún máa upgrade afẹ́kẹ́ dèèyàn pàtàkì kẹ́ dèèyàn ọlọ́lá kẹ́ dèèyàn alálùbáríkà kọ́ máa sọ̀rọ̀ yín ta kọ́ máa sọ pé yes ah lágbájá ti di landlord wo bí mo ṣe máa ń sọ oríire kan oríire kan kò jù bẹ́ẹ̀ yẹn lọ ọdún ìtun ti ń lọ bá wọn wà nínú ẹni tó jẹ́ pé ọmọ abẹ́ gbégbọ́ pẹ́ ah bó jẹ́ mọ́ṣáláṣí ló máa lọ pé ẹ ṣé ìkíwa ẹjọ́ ẹ bá gbọ́lọ́run tóbi Allahu Akbar lórí kíni lórí pé o ti dorí abomalo give testimony he has done it ah ah the Lord has done it ní church pé ah èmi náà ti di onílé lórí gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí orí Orísun ló padà já sí di onílé ara rẹ̀ ìwọ náà mọ gbogbo ibi tá a tẹ̀dó sí Àbújá Ìbàdàn Ifọ̀ Abẹ́òkúta ibo ló fẹ́ sí ṣé Ìlọrin ni ṣóṣogbo ni ibo ló tún fẹ́ sí náà anywhere ibi tó ìbàjúdẹ́ kí yé àwọn Thailand mainland ẹ̀ wá sọ̀wọ́ bí ókè ókè ókè stress mainland yẹn ti pọ̀jù má jẹ́ káwọn tó nífẹ̀ẹ́ mainland gbọ́ pò ń sọ orúkọ <laughs> bẹ́ẹ̀ wọ́n lè so omi gbẹ́gbẹ́ water pic kí ló ṣẹlẹ̀ àmọ́ tó bá nífẹ̀ẹ́ sí mainland wa yìí o lè gba ilé ẹ̀ sí bẹ̀jù Lekki state Orísun estate wo kò fa kólekóle àwọn tó ti ń ra. Hmm àwọn tó ti ń kọ wọ́n ti ń jẹ́rìí sí tóbi agbára Orísun à ń ṣọ́ lọ́hùn bọ́ lọ́hùn ló ń fún wa ṣe wọ́n ti ń jẹ́rìí pé yes confam ni eléyìí ó sì pé bóyá wá gbọ́ Orísun estate àwọn ọmọ onílẹ̀ wọn á lé ẹ káàkiri pé wá àwa la ni ẹ kó sí ẹnu ọ̀rọ̀ àgbógbó ẹ wo tested and trusted tẹ bá ń gbọ́ Orísun estate tested and trusted ló ń jẹ́ bẹ̀ ilé wa kẹ̀dẹ̀rẹ́ ẹ̀ nígbà tí ma ṣe sanfin kí ló ń jẹ́ bẹ̀ àìmọye lẹ́mí tọ̀ síta fẹ́ irọ́ ọlọ́pà o tó bá débẹ̀ ló ṣe máa mọ̀ pé ilé olómi ni Orísun estate wa kò rí bẹ́ẹ̀ rárá rárá yéé títí tẹ lọ títì tẹ lọ ṣé tẹ dẹ tọnà Òṣogbo yẹn tiẹ̀ ni àwọn àwọn ilẹ̀ tó ń gbọ́ kọrin tẹ pé mọ́tò ẹ̀ máa tún máa <laughs> ọmọ kan sọ pé mọ́tò ń léfò dí ó nílé ara rẹ mo fẹ́ fúre owó tó máa sọ ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta ni bó ṣe wà fún olówó náà ló wà fún mẹ́kùnù kò sí pé àwọn olówó ló rà tá ló sọ fẹ́ bẹ́ẹ̀ ta ló sọ fẹ́ bẹ́ẹ̀ tó bá ní two hundred thousand naira ó ti bẹ̀rẹ̀ oríire tá à ń sọ yìí mo tara ṣàṣàjàre má tún jẹ́ kọ́dún ìtúlọ kó má bá wọn gbégbá ọpẹ́ jọjọjọ a nífẹ̀ẹ́ gbogbo yín tèmi lé ètò sì ń tẹ̀síwájú ẹ dẹ̀ mọ̀ pé abala tó pọ̀ tún sùkọ̀ báyìí abala tó pọ̀ tún sùkọ̀ òun ni music video review orin wo ni mo wá fẹ́ máa ṣe ni mo fẹ́ máa tú <laughs> ni mo fẹ́ máa tú àṣírí ẹ̀ fún yín lẹ́nìí àkọ́kọ́ ẹ jẹ́ kí n mú báyìí owó ni kókó by Davido his ẹ̀yin tèmi nílé owó ni kókó by Davido ti mọ̀ pé orin tí Davido bá tẹ̀ ti kọ náà ẹ gbà ẹ gbà bẹ́ẹ̀ confam ni kò sí pé kínní tẹ́ bá dẹ̀ sọ owó ní kókó yìí hey tó bá gbọ́ owó ní kókó má lọ náà gẹ̀rẹ̀ bóun ẹ̀ kó máa jójú Michael Jackson ní yóò kan ayé o <laughs> bóun ẹ̀ kó máa sọ̀rọ̀ ju párọ̀tì lọ ìyẹn ò káyé bóun ẹ̀ kó ṣe kí kó wo mi tẹ́ tí mo bí kíní yẹn ṣe lè máa gbénú ẹ̀ tó owó ni kókó owó owó owó pé bóun ẹ máa ṣe gbogbo ẹ pẹpẹpẹ tí kò bá ti mú ọmọ bọ́lẹ̀ ń kò sọ́nà ń bẹ̀ ẹ ti mọ̀ pé owó ló fi do something owó ló fi do something o ó ti yẹ kọ́lọ̀ má jẹ́ kí n ṣẹ̀rú owó kọ́lọ̀ má jẹ́ kí wọn náà ṣẹ̀rú owó mi tẹ́gbẹ́ mi bá ti ń náwó elédùwàjọ ṣàánú fún mi má jẹ́ kí n ná ojú ẹlòmíì torí ẹgbẹ́ ní wọn lọ hide their face ni ṣé àwọn tó ń kọ if you no get money hide your face ṣeré lorò pọ́n ṣe ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ tó bá lówó ẹ lọ́wọ́ wàá jáde síta wo wàá flex wàá bọ́ọ̀lù wàá gbọ́ ọmọ yẹn bọ́ọ̀lù gan bọ́lá ló ń jẹ́ bẹ́ẹ̀ owó ni kókó má lọ lọ̀gẹ̀rẹ̀ by Davido tá a bá sọ̀rọ̀ in fact tá bá lọ sí YouTube over fifty million views òun ni orin yìí bá dé kò gba kólekóle owó ṣà kókó owó ni kókó tó bá fẹ́ ṣọmọ owó ni bó o fẹ́ ra mọ́tò owó náà ni bó o fẹ́ ra Orísun estate owó ni kókó yìí bó o fẹ́ tún ṣe kí ni bó o fẹ́ bó bó o fẹ́ o fẹ́ lo gold o fẹ́ ra phone o fẹ́ ṣe gbogbo ẹ̀ owó ló máa fi lò ẹlòmíì máa sọ pé money is not everything excuse me money is <laughs> everything like seriously are you with kidding me ṣé tó bá fẹ́ fọmọ ṣé ló fẹ́ fi fọmọ ni <laughs> nǹkan tó rí yẹn sọ ni èmi kọ́ ni mò ń sọ bẹ́ẹ̀ torí àwọn kan ti dúró sílé wọ́n ti wò pa àyìnkẹ́ yìí ṣá àtowó láìkówó irọ́ nǹkan tó rí yẹn sọ ni ẹ jẹ́ ká lọ gbọ́ owó ni kókó yẹn láti ọwọ́ Davido yéè má lọ́nà gẹ̀rẹ̀ yéè owó ni kókó yé má lọ sùn ẹgbẹ́ owó ní kókó bá jẹ fídíò jẹ́ ká lọ jó sí mo padà bọ̀ owó ní kókó yé má lọ sùn ẹgbẹ́ má lọ sùn lórí Orísun jọ nítorí Ọlọ́run ọ̀rẹ́ mi pàdí mi owó ní kókó owó ló fi ń ṣe <laughs> ẹlòmíà wò pé okay okay yes yes money money owó ní kókó lágbára Ọlọ́run máa gbọ́ máa bá wọn gbà ládùúrà ni pé wọn lọ́hùn ṣòwò fún mi ẹlòmíà sọ pé hmm, àwọn olówó yẹn ṣá jọ tó bá sọ àwọn olówó yẹn ṣá máa gbà ládùúrà pé kọ́ máa rántí wọn náà kán ta ìṣáná ṣe ń gbọ́ tó máa ń sọ pé ìlú ò da ìlú ò da ìlú ò da àdúrà tèmi ṣáà máa ń gbà ní wípé bá a ṣe ń sọ pé ìlú ò yìí tó àwọn tó ń rí ṣe wà o hmm. àwọn tó ń ra mọ́tò ń bẹ àwọn tó ń kọ́lé Orísun ẹ̀sìn twenty four seven wọ́n ń bẹ ẹlòmíì gan ó ti mú mẹ́jọ sí bẹ́jìlẹ́kì ṣé ẹ̀jọ̀ ń tọrọ lọ ṣé ìlú ò da nìyẹn àwọn tó ń ṣe kò mọ̀ tó yẹ pé nídìí kò ẹgbẹ́ ti máa mọ̀ pé owó làwọn eléyìí fi ṣe nǹkan ọwọ́ à ń bẹ̀ èèyàn á máa bá wọn sọ ìlú ò ìlú ò rọrùn ìlú ò rọgbọ ọlọ́wà jẹ́ kí ìlú rọrùn fún aláṣẹdùnmọ̀ àmọ́ tí wọ́n bá ń ta ìṣáná tí wọ́n bá ń ta ìṣáná ní one thousand naira àdúrà tèmi àyìnkẹ́ àyìnkẹ́ ọmọ kújọ rẹ̀ kújọ rẹ̀ máa ń gbà níbi pé kémi náà bá wọn rí owó yẹn yọ pé òkè wọ́n tàṣáná ní one thousand naira ẹgbà ẹ lọ fìrì àṣọ náà mi tẹ fẹ́ máa bá wọn sọ sítórì pé ìlú ò dá <laughs> ìlú ò rọgbọ èmi á rí tèmi ṣe lágbára Ọlọ́run ìwọ náà dẹ̀ máa rí titi ẹ ṣe láṣẹ Èdùmàrè owó ní kókó yes ẹ má gbàgbé orin kejì hmm. tí mo tún máa sọ̀rọ̀ nípa ẹ̀ Godwin ni o <laughs> okay I don get a láti Godwin yéèyé gbẹgbẹgbẹ dìdì gẹ́gẹ́ dìgí dìgí dìgí. tá a bá sọ Godwin ó tó kí n kórun mi sẹ́yìn fún ẹ̀jẹ̀ kó báyìí torí ah, ah, ọ̀rọ̀ ńlá tẹ bá ń gbọ́ àdúrà ńlá òun ni ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yẹn má gbàgbé two days after torin yẹn drop by ó di national anthem in state everybody onílé àlejò ọmọdé àgbà tinú ó ti yẹyin ọmọ tó ṣì wà nú òun gan jó sí Godwin torí orin tó ní agbára ni ah ah i don get alert Godwin Ọlọ́run ti win kó wá lọ kọ́lé sórí ìṣòro ẹsẹ ee Ọlọ́run ti win fanani fanani fanani kò sí nǹkan méjì mọ́ bó ra mọ́tò God ló ń win ni o lágbára Ọlọ́run Ọlọ́run náà ló máa win nínú ọ̀rọ̀ ayé tèmi o Ọlọ́run máa win nínú ọ̀rọ̀ ayé títẹ náà èṣù kò ní win èṣù oníṣẹ́ kí ni kò ní jọba lórí mi lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí iléeṣẹ́ yìí ní àṣẹ Èdùmàrè ọlọ́run náà máa máa win ni ẹ̀yin náà ti mọ̀ pé Kórédé Bello ah, ah, olójú wáṣe wáṣe lẹ́mọ bó ṣe máa ń win kìyẹn tó bá ti win clear kọ́ra ẹgbọ́n girls <laughs> ọmọ ọmọ ìdá mẹ́rin pé fall in love gbogbo fall in love pátákà ẹ fine boy Kórédé hello ọjọ́ tá a gbé wọn wá sórí ìsìnkọ́ lásán gbogbo àwọn èèyàn calls tí mo receive lọ́jọ́ yẹn ẹ please i need corridors náà mo ní ẹ má wọrẹ má gbé wa ẹ má wọrẹ ẹ má tútù gbà ẹ má wọrẹ ẹ má tútù gbà Godwin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé orin yẹn náà ń gbà kan ó fẹ́ ní mi ìdè sọ pé problem do but ẹ mọ̀ ó ti di pé orin yẹn mọ̀ God God anybody tó bá ti gbọ́ nǹkan pa God ah ah wọ́n ti believe pé èèyàn lè kàn ní ilé ìjọsìn ibi tó bá ti pé ibi tó bá ti jùmọ̀ tó bá ti pé tó bá ti ibi tó bá ti parapọ̀ sí yes tó bá ti ń sin ọlọ́run orin yẹn fẹ́ ní problem gbẹ́yìn ọlọ́run má jẹ́ kó orin yẹn ní problem lórí pé àwọn èèyàn náà kọ Godwin nínú church ah wọ́n wò pé àwọn kwaya náà orin yẹn ó ti di you know national anthem wọn táwọn náà bá kọ̀ tí ń kọrin praising the Lord always akọ̀fì hallelujah Godwin <laughs> wọ́n ti fi gbáǹdì nìyẹn àmọ́ olúwadẹ̀tù wá gbogbo rẹ̀ pé gbogbo èèyàn kí lè mọ bí orin yẹn bó ṣe fọ́ká síbẹ̀ sí ó fọ́ká síbẹ̀ gidi ni everywhere kórin yẹn orin yẹn kò tí ì lọlẹ̀ táwọn èèyàn bá tún sì gbórin yẹn gan sí gan ọ wọn á tún sì máa jó sí nínú YouTube tẹ́ bá lọ social media everywhere òun gan ni over thirty million views mi exaggerate ẹ̀yin náà mọ̀ pé national anthem wa ni Godwin lọ́wọ́ gbogbo ẹ̀yin tèmi lé ọlọ́run ti ń jọba ilé mi ọlọ́run ti win mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ti win ilé ayé títí ẹ náà ẹ jẹ́ ká lọ jó sí God win by Korede Bello I don get alert God yeah get get ẹ jẹ́ ká lọ jó sí God win Ambo.